wàmọ́ ń sọ lálẹ́ ìṣá bíi tàyámùm ẹni tó bá kírun ìṣá yìí pẹ̀lú táyàmọ́mù kọ́ọ̀mọ̀ lè ṣáfihàn wàlíwàtìrì kó dìde fún ṣáfì àti wátìrì báàdà ha lẹ́yìn ìrun ọ̀ràn yẹ̀yẹn mínígẹ́rì tàkìrì láì ní fífalẹ̀ ní o láì ní fífalẹ̀. ẹni tó bá ṣe táyà mọ́mù ẹni tó kírun pẹ̀lú ó kírun ṣáì pẹ̀lú táyà mọ́mù so tó bá ti ṣe àdìkárù ẹ̀yìn irun tán kó dìde kó ṣe náfìlà ṣáfì àti wátìrì kó má kọ́kọ́ bá ẹnìkan sọ̀rọ̀ bó lọ́jà ṣe àwọn tó sanwó àmù àmù ṣé wọ́n wá àbí wọn wá àwọn tí wọ́n fẹ́ rè sùn tí wọ́n wá àbí wọn ò wá onídìí kó kọ́kọ́ bá nìkan kan sọ nǹkan kankan ó ṣe táyà mọ́mú òfin kí ìṣáì ó sì ra ṣe àdìkáàrù tá a máa ń ṣe lẹ́yìn inú ohun tó kù ọkù ni pé kò dìde kò yànnà fìlà ṣàfihàn àti wátìrí rẹ àlùwalọ́ olómi ni o lè kọ́kọ́ ṣe nǹkan kankan kó tó padà sí orí rẹ̀ bọ̀ táyà mọ́mù wọn ò fẹ́ emergency case ni ọ̀rọ̀ táyà mọ́mù jẹ́ emergency ló jẹ́ and anything emergency must be done quickly without any delay okay wàmán tàyà mọ́mọ́ mi ń jẹ̀nà bàtín fàlábùdà mi nìyá ti hà ẹni tó bá wá ṣe táyà mọ́mù nítorí jẹ́nàbà fàlábùdà mi nìyá ti hà dandan ni. kó ní èròǹgbà ẹ̀ pẹ̀lú ẹ̀ o ní ìsìn èèyàn jí rí pé òun ti da nǹkan ara kò wá lè lo omi tàbí kò sí omi ọ gbọ́dọ̀ worun lọ ọ gbọdọ wo irun níran tásìkò ó fi wá lọ́mọ lọ́wọ́ kí ló wàá ṣe ó ṣe táyà mọ́mù táyà mọ́mù tiẹ̀ tó wàá ṣe yìí ẹyọ kan ṣùgbọ́n èròǹgbẹ lórí rẹ̀ ni pé lìlìjànábà wà lìlìwùdù ó ṣe táyà mọ́mù yẹn fún jánábà àti fálùwàlà ok ó ṣe táyà mọ́mù yẹn ó ṣe fún kíni jánábà àti fún àlùwàlà tó fẹ́ fi kírun. fàlábùdà mini nìyá ti hà ọ̀kan gbọ́dọ̀ fọwọ́ lé ilẹ̀ fún táyà mọ́mù ìwọ tó ní gẹ́nẹ́bà lára àfi kó o wà nínú ọkàn rẹ pé táyà mọ́mù tí mo ń ṣe yìí o mo fẹ́ fi rọ́pò ìwẹ̀ gẹ́nẹ́bà àtàlùwàlá ni o nínú ọkàn rẹ ni o ò ní sọ pé nàwáìtù jẹ̀nàbà. Eh, wà táyà mọ́mú nínú ọkàn rẹ nínú èròǹgbà rẹ tó fi ṣe é tó jẹ́ pé tẹnikẹ́ni bá bi ọ́ léèrè pé àfà ẹ̀wẹ̀ ni bẹ́ẹ̀ ni táyà mọ́mú tí mo ṣe yẹn mo ṣe fún jẹ́nẹ́bà àti kíni àti àlùwàlà however ẹni yòówù tó bá ṣe táyà mọ́mú fún jẹ́nẹ́bà ó ṣe títí dìgbà tí yóò fi ní àǹfààní láti lè fomi wẹ̀ ni o jẹ́nàbà yẹn ò lọ ráúráú kò lọ ráúráú ó lọ temporarily temporarily kò lọ permanently táyà máàmù tó o bá ṣe dípò jẹ́nàbà dípò ìwé jẹ́nàbà táyà máàmù tó o ṣe yẹn kò lọ finally ó lọ temporarily fún àsìkò sórí tó bá ti fẹ́ kí ṣubú yìí ká sọ pé ó ṣẹlẹ̀ ní ṣubú yìí nínú èròǹgbà rẹ jánábà àti tàyámọ́mù tí ìdí tó fi ṣe ní ṣubú yìí tí ó bá ti kúrò tí zúrì bá tún fi wọlé ó tún gbèrò jánábà àti tàyámọ́mù tó bá di ní ásírì tí ìdí tó fi ṣe tàyámọ́mù tó ti kúrò ń bẹ̀ lọ wẹ̀ ó lọ wẹ̀ o táyà mọ́mù kò gbé ìwé jẹ́nàbà kúò pátápátá but ó gbé for immediate purpose fún ìrun tó fẹ́ kí ní àsìkò yẹn. now mo tún wá fẹ́ ṣe àlàyé kan láàrin wọ́n ní wà máa ń sọ́là lè ṣá àbí tàyámù ẹni tó bá kí ìṣá pẹ̀lú táyà mọ́mù kọ́ọ̀mà lè ṣáfìn ìwàlẹ̀ wátìrì á dìde fún ṣáfìn àti wátìrì kí ni jẹ́ ṣáfìn àti wátìrì kí ni jẹ́ ṣáfìn àti wátìrì ṣáfìn ni òǹkà tí ó ṣe é pín gerege tá a lè pín gerege pẹ̀lú two two in two one two in four two two mélòó la máa rí nínú three ẹ nínú sixty three two nínú mélòó la máa rí nínú eight four so òǹkà two four six eight ten òǹkà ṣáfù ìnìyẹn kí wàá ní wátìrì ìyẹn làwọn olóyìnbó pè ní even numbers kí wá ní wátìrì wátìrì ní odd numbers odd numbers òun ni nọ́mbà tó ga sí pé kò ṣeé pín gerege yóò ṣẹ̀kù yóò ṣẹ̀kù díẹ̀díẹ̀ yóò ṣẹ̀kù ẹ̀rúnrún bíi one tó bá fi two pín one kò lọ gerege three tó bá fi ẹ ẹ wítìrì is odd number bẹ́ẹ̀ so be one be three be five be seven be nine tó bá fi two pín ní òkè sí three o two ló fi pín gbogbo ẹ o ẹ eh, bí nine be eleven bíi thirteen ok kí wàá ní wọ́n ń pè ní ṣáfùì kí wọ́n ń pè ní wátìrì ní mọ́sáàbù máa màlìkì ohun tí wọ́n ń pè ní ṣáfùì àti wátìrì ẹ̀rì níjọ́ wọn máa ní ẹ̀yìn máa ẹ̀ kí ṣáfùì yìí ẹ̀dà níyàn ṣáfùì àti wátìrì àti wútìrì or whatever ohun tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé tá ṣáìtàn tá ṣáìtàn ìṣá ìfúnra rẹ̀ òun náà ní náfìlà rọtíbà a ní náfìlà kan tá à ń pè ní rọwátì méjìlá ni wọ́n àsùnbà ní méjì bìfọ́ rẹ̀ là ń pè ní rọkàátà àlìfájírì lúúrì ó ní mẹ́fà nínú méjìlá yẹn ṣubúì ní méjì lúúrì ní mẹ́fà mẹ́fà yẹn ìwọ bó ṣe pín tó bá wù ọ́ kọ́kọ́ kí méjì kó kí kan tó bá wù ọ́ o lè kọ́kọ́ kí rákà méjì kó kí rákà mẹ́rin lẹ́yìn ọ̀ràn yàn as the case may be okay so lórí ní mẹ́fà mẹ́fà plus méjì ó di mélòó ó di mẹ́jọ asiri ò ní rọ́tíbà náfìlà tí asiri ní ó kéré ní láàdá sí. Si, rọtíbà so tó bá wọlé mọ́ṣáláṣí ní asri tí wọn ò tí kì í ṣáì ìlèkè rákà méjì ìlèkè rákà mẹ́rin but kì í ṣe rọtíbà lókì ok magribi ní rọtíbà rákà méjì kì í ṣe before after so tabaro méjì tí magribi mọ́ mẹ́jọ ó di mẹ́wàá ó kù méjì méjì tó ṣẹ́kù yẹn ìṣáì ló ní ní after ìṣáì ok náfìlà yẹn ó ti fẹ́ parẹ́ nílẹ̀ Yorùbá torí wípé n tí àwọn èèyàn gbé sórí sábà máa màlìkì ó ní pé tó ti kí ìṣáì tán kò kí ṣáfùì àti wátìrì so correction number one ni pé ìṣáì fún rẹ̀ òun náà ní náfìlà rákà méjì tó jẹ́ rọ́tíbà ìyẹn jẹ́ ìní. lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan ìrìn ní àṣàfún wàlíwátìrì àṣàfún wàlíwátìrì sẹ́ríṣàfì wàlíwátìrì yìí ó kọ ẹ̀ pọ̀ àdàpé ṣáfì àti wátìrì onípè ní kìyàmù lẹ́yìn àdàpé rẹ̀ oná ń pè ní tahajud tó dínú Ramadan òun la ń pè ní kìyàmù Ramadan so à ń pè ní tahajud à ń pè ní kìyàmù lẹ́yìn à ń pè ní kìyàmù Ramadan òun kan náà la tún ń pè ní àṣàfún wàlíwàtìrì wípé tó fi ń jẹ́ gbogbo orúkọ yẹn ìdí ni wípé lẹ́yìn náfìlà rọ́tìbà ti ìṣáì ti ṣe rákà méjì kánẹ́bì máa ń kí sallallahu alaihi wasallam ẹni náfìlà tí ó bá kí báyìí yóò kí wọn ní kí even and odd á kí wọn ní kí even and odd numbers ìyẹn ni pé ànábì lè kí rákà mẹ́ta ó lè kí rákà márùn ó lè kí rákà mẹ́fà méje ó lè ké rákà mẹ́sàn-án ọwọ́ á pọ̀ parí àríwẹ̀rì rákà mọ́kànlá ṣẹ̀wáyé rákà mọ́kànlá yẹn yóò kí kan ní kí even yóò kí kan ní kí odd tó bá fẹ́ kí mẹ́ta yóò kí méjì yóò sàlámà yóò ṣẹ̀wá kí kan tó bá fẹ́ kí ní márùn ó lè kí méjì méjì méjì yóò ṣẹ̀wá kí kan tàbí kó kí mẹ́rin papọ̀ kó ṣẹ̀wá kí kan. but all advice àwa pé ká máa jẹ́ kí wọ́n jẹ́ méjì méjì so fún wípé akírun kan ní méjì méjì méjì méjì méjì méjì àwa fi ẹyọ kan parí ẹ̀ òun ń pè ní àṣàfùyín wàlíwàtìrì ní mazad mamaliki àkọlù ha sàlásù rọkàáàtì èyí tó kéré nínú ṣàfùyín àti wátìrì ní mazad mamaliki òun ní rákà mẹ́ta. oníraka mẹ́ta wọ́n sì gbà pé rákà ẹyọ kan náà wọlé o pé lábẹ́ lábẹ́ rárá lábẹ́ rárá tó ti kí ẹyọ o ti kí wátìrì náà nù but ètò lọ́lá òní kó o ṣe kí ni o òní kó o kí ní rákà òní jẹ́ mẹ́ta ètò tó wá tọ́ súnà ni pé mọ́fìmọ́ mẹ́ta yóò yọ wọ bíi márùn-ún tàbí méje tàbí mẹ́sàn-án tàbí mọ́kànlá. ìgbàgbọ́ wa ni ṣáfà àti wátìrì bẹ̀rẹ̀ ṣáfà àti wátìrì ó ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣáì tó ti kí náfìlà rọ́ síbàtàn ló ti bẹ̀rẹ̀. àsìkò rẹ̀ ìbẹ̀rẹ̀ nìyẹn títí tí fájìrì ó fi là títí di àsìkò àlìfájìrì ló fi já sí pé àṣáfì wàlúwátìrì òun náà ni à ń pè ní kìyàmùláìl àṣáfì wàlúwátìrì òun náà ni à ń pè ní tàhájúdù àṣáfì wàlúwátìrì òun náà ni tó bá dínú rọmọdọ́ọ̀nù là ń dáàpè ní kìyàmù rọmọdọ́ọ̀nù kódà tó bá tún dínú àsìkò tá a máa ń wá lèlátìlè òun náà là ń pè ní kìyàmù lẹ́yìnlátìlè kọ́dírì but àwọn kan wọ́n á máa ní ọ̀tọ̀ ní kìyàmù léèlì ọ̀tọ̀ kódà òun la tún pè ní ásámú ṣọ̀ǹgbọ́ òun la tún pè ní ásámú òun là ń pè ní tàrọ̀wì òun là ń pè ní tàrọ̀wì ní Lárúbáwá tí Yorùbá lọ wá ọkọ̀ kan wá fún sẹ́ńsọ̀ di kí ni o ásámú àṣà fún ìwàlúwátìrì náà nígbà sámú but àwọn èèyàn lérò wípé ọ̀tọ̀ ni ṣáfì àti wátìrì ọ̀tọ̀ ni ásámú ọ̀tọ̀ ni kìyàmù léèlì kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ àsìkò tó o bá yàn án ni ó sọ̀rọ̀ ọkọ tá a pè é tọba kí tiẹ̀ lẹ́yìn ìṣáàyè á pè ní àṣàfin wàlíwátìrì tọba gasi pé nínú rọmọdọ́ọ̀ ni tọba kí ìṣáàyè á pè ní tàrọ̀wíì. bí ọba sí rọmọdán níta tó bá jí lóru tó o tí ẹ á pè é ní tàhájúdù nítorí pé o dá arun mọ́jú ìrun tá a bá kí ìrun tá a dá orun mọ́jú kí la tàhájádà la fi pè ní tàhájádà pé o ṣe tàhájúdù fún wípé o kí lóru. nẹ́tún fi ń pè ní kìyàmù lẹ́yìlì so okọ ẹ̀ pọ̀ it's just like náfìlà dùhà okọ tiẹ̀ náà pọ̀ díẹ̀ náfìlà dùhà ó ti bẹ̀rẹ̀ ní kété tí òòrùn ti yọ láàárọ̀ tó ti gùn tó ti gòkè díẹ̀ ẹni tó wà nù mọ́sálásí tí ò tí ì jáde lọ síbi kankan lẹ́yìn ìgbà tó kí ṣubú ìtàn tó fi wá kí náfìlà yẹn àsìkò ẹ̀ àsìkò bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn títí tí yóò fi tó àsìkò tí oòrùn yóò fẹ́ kan àtàrí so àsìkò bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́lá débi pé ẹni tó bá dúró sí mọ́sálásí tó ṣèfaradà tí ò jí lọ sínú ọjà lásìkò táwọn yòókù jí lọ sínú ọjà tóun wá wà mọ́sálásí tóòrùn fi yọba ń bẹ́ẹ̀ tó wá kí náà fìlàrákà méjì wọ́n ní yóò gbà ládàá ẹni tó ṣe umura tàbí tó bá nàbì ṣe umura or whatever àdìsí yẹn sì lálàáfíà lọ́dọ̀ Albani torí pé òun ṣe sùúrù títí títí àsìkò ẹ̀ fi bẹ̀rẹ̀ kò lọ́ọ̀bì kankan. bákan náà ẹni tó tún wá kí tiẹ̀ nígbà tí òòrùn ń ta ọmọ ràkúnmí lẹ́sẹ̀ kùbáìlù Ah, kò bá èlù bìfọ́ àsìkò tóòrùn máa kàtàrí ìyẹn náà tún lọ́lá ẹni tó bá tún wá yan tiẹ̀ in between tó yàn between the first period and the second and the last period ọlọ́lá tẹ̀lé but àwọn kan sọ pé ẹ̀ eh, náfìlà tá a yàn yẹn lálàkọ́kọ́ yẹn ọ̀tọ̀ ló ọ̀tọ̀ nìyún ẹ wọ́n tún wá pè kan ní tàwábùn tàwábùn náà ni dùhà dùhà ní gbogbo ẹ̀ kódà tó bá di ọjọ́ ìdì ìrun ìdì ìrun dùhà ni ìrun ìdì ta lọ kíhun ìrun dùhà ni torí pé àsìkò ìrun dùhà la kí àmọ́ torí pé jọjọ́ ọdún ló fi ga sí pé ó kọ tiẹ̀ lọ́tọ̀ ń gbà yẹn ni ìrun ìdùlẹ̀ hádíá tàbí ìrun ìdùlẹ̀ fítírì aláwọ̀ fi wá sí kòǹkẹ́ dáadáa. In the next episode, we are going to discuss faslun fil haid àlàyé nípa nǹkan oṣù so ẹ̀yin obìnrin ẹ wá tẹ́tí gbọ́ báwọn àfọwọ́sí ṣàlàyé nǹkan oṣù tẹ́ ń ṣe ẹ wá tẹ́tí gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ fún yín o so ní next episode al-haid Allah. subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka. وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته